tológun tológun bá a ti kíyàn nílùú tiwa ní Ògbómọ̀ṣọ́ àwa ní Ògbómọ̀ṣọ́ bá a bára wa tan àfògbó kò gbó mo fẹ́ kí ìlú wa lórí lórí afẹ́fẹ́ lórí ogún ọdún òní tó gbọ́dọ̀ bá bọ ọjà ó rò parí ló máa dílé tí ń bá ọ ṣe Ògbómọ̀ṣọ́ ogun ọjà àkókò wa l'Ògbómọ̀ṣọ́ rí tọ́ mo kí yín lẹ́ẹ̀kan sí o ẹ kú dédé àkókò yìí o èmi ọmọ yín tẹ̀ máa ń rí gbọ́ ní gbogbo ìgbà náà ni aláàjì dókítà Suleiman Lawal Ẹgbẹ̀ji gbogbo olóògbé mọ̀ mo kí yín lẹ́ẹ̀kan sí fáǹfààní ẹ̀yin tẹ̀sí ń darapọ̀ mọ́ ètò wa tàbí ẹ̀yin tẹ̀ ń bá wa bọ̀ látẹ̀yìn ẹ lè ẹ lè béèrè fún wa tàbí kẹ́ search fún ìgbà ètò wa ètò ìgbà tàbí ẹ bá search fún Instagram ìgbà Instagram agbègbè àwọn ètò wa jáde fún yín tàbí ní Facebook ẹ bá ti search fún Facebook ìgbà wáṣẹ̀ yóò gbogbo ẹ̀ wá èmi tẹ̀ ń bá tí mo bá yín sọ̀rọ̀ ni Dr. Suleiman Lawal ìgbẹ̀jì gbogbo olóògbòmọ̀sán lẹ́ẹ̀kan sí mo kí ẹkú dédé àkókò yìí o kí la fẹ́ bára wa sọ nígbà wáṣẹ̀ lórí ètò yín lónìí ètò wa ohun tá a fẹ́ sọ ni pé bó làwọn bá wá ṣe ń tọ́jú àwọn ọmọ kéékèèké nígbà wáṣẹ̀ nígbà ayé àtijọ́ nígbà ayé àbàbà wa hmm. irú àwọn ìpèníjà wo ní tiẹ̀ máa ń ṣẹlẹ̀ sáwọn ọmọdé bóyá nígbà wáṣẹ̀ ní tiẹ̀ ṣẹlẹ̀ bóyá tún ṣẹlẹ̀ ní ìsìn àti ẹ̀mú kọ rẹ̀ mọ́ ìgbà wáṣẹ̀ láyé àtijọ́ tí ẹ kí n kọ́kọ́ ṣe báyìí mo kí yín lẹ́ẹ̀kan sí i nígbà wáṣẹ̀ tí àwọn máa bá bí ọmọ kékeré sáyé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí báyìí tí wọ́n bí ọmọ lónìí irú àwọn kan wo bí máa pe ọmọ níjà tí màá wa máa dojú kọ láyé àtijọ́ ẹ̀rí kíní kan bẹ tí ó ṣe ọmọ kékeré lójú mi nígbà bàbá mi ń bẹ láyé tí wọ́n sì tọ́jú rẹ̀ lójú mi wọ́n kọ́kọ́ gbé lọ ilé ìwòsàn òyìnbó àwọn náà lè tọ́jú ẹ̀ ṣùgbọ́n ọ̀nà tí wọ́n fẹ́ gbé bà ó kéré jọjọ fọmọdé onígbà wọn bá lọ dẹ́sẹ̀ bí tí ò tí ì tó ọmọ ọjọ́ kejì lẹ́rìí wọ́n mọ̀ ṣiṣẹ́ abẹ fún ṣẹ́ni pé wọ́n lè tí ẹ̀fọ́ ọmọ kékeré àwọn bàbá mi sì fi àwọn nǹkan kékeré tí wọ́n ní kí n lọ rà wá lọ́jà tó sì fi tọ́jú ọmọ kékeré ṣẹ́ni pé ayé àwọn bàbá wa nígbà wáṣẹ̀ ó dáa púpọ̀ téèyàn bá lè fi ọkàn tó fojú sí tó àkọ́kọ́ náà nígbà tí wọ́n bí ọmọ kékeré ó yà mí lẹ́nu ní ìlú ẹ̀ wọ́n bí ọmọ kékeré kò lè gbẹ́sẹ̀ kò lè ṣẹ̀yọ́ méjèèjì ni òun ṣe láti gbàdá ti bí ó sunkún ó ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n kò gbọ́sẹ̀ kò sì ṣẹ̀yọ́ kò tọ̀ inú rẹ̀ wá bẹ̀rẹ̀ sí ilé tẹ̀mọ̀ ó sì rẹ̀ máa fún lọ́yàn ọmọ kékeré wọ́n da gbogbo ọgbọ́n ilé ìwòsàn òyìnbó ní màmá tó bí ìyá ọmọ yìí lọ́wọ́ wá bá bàbá mi ní kí n ní oore ọ̀fẹ́ àti mọ̀ nípa rẹ̀ torí bẹ́ẹ̀ ni ilẹ̀ kẹgbẹ́ lọ́rọ̀ bàbá tó mi tó ìjọba gbé wọn náà lẹ́ẹ̀mọ̀ ọlọ́run ṣàánú bàbá tó fi ojú bọ̀ tẹ́bá tọ́jú àìsàn kan lónìí tẹ́bá tó gbérú ẹ̀ wà lọ́la ọ̀tọ̀ lóògùn tí ó tó fi tọ́jú ẹ̀ àfọkànsí mi ẹ̀wọ́ díẹ̀ díẹ̀ tán kánlẹ̀ nínú ìmọ̀ bàbá mi ilé mi rí he díẹ̀ díẹ̀ tèmi tó ń gbà àwọn èèyàn lójú jẹ́rò kí mo mọ ògùn àbí tí mo ń ṣe kì í ṣe mo fi ọlọ́run alààyè búra kì í ṣe ó ṣègùn kan lọ́kọ́ mi bàbá tó bí mi ló ní gbogbo àwọn kan tí màmá sọ kì í ṣe pé ẹnìkan tó sọ pé lóòótọ́ wọn máa ń pè wá ní pàtẹ gòkè odò tán ilẹ̀ jáfara tọ́lá àwọn ṣègùn mi inú odò sí tá à ń sọ yìí ọlọ́run sì rí eré ọkàn mi lọ́lọ́run fi dá mi lẹ́jọ́ kì í ṣe pé òògùn tẹ́nìkan bá kọ́ mi màá ṣe bàbá àtẹ̀mí ló ti lọ ìní ìsìn àwáyé èkú òsì kọ́lọ́ jẹ́ gbogbo ogun ní ti ń pa àṣà àti ṣe ìgbà wáṣẹ̀ ń àìsọ àìkọ́ra ẹni ni ṣùgbọ́n gbogbo tá à ń ṣe yìí láyé àtijọ́ nígbà wáṣẹ̀ àwọn bàbá wa àwọn míì náà máa ń gbọ́gbọ́ yẹn lọ́rùn wọn ìkọ́ra wọn ọmọ tí wọ́n wá bí ọmọ kékeré tí ò rí kò rí tọ̀tọ̀ kò sì rí gbọ̀nsẹ̀ ṣe bàbá mi wá ní kí n lọ rí ra àgbáàrin wa lọ́jà àgbáàrin yẹn kékeré nígbà táwa ń léèwé a máa fi gbolẹ̀ báyìí bá ti gbóná àti mọ́ra lẹ́kẹ̀ẹ́ ọmọ ti jóra báyìí àgbáàrin yìí la wá lọ mo fi ọlọ́run tó dá mi búra mo bàbá tó bí mi ó ti wà á mọ̀lẹ́ ní ìsìn mo fi wọn búra èmi náà ti lòó lòó lòó lòó tí mo fi gbá yìí tí mo sì mọ gbowó tí mo fi jẹun ẹ̀ ṣe pé báyà mo gọ̀ àmọ́ ó lè ṣẹlẹ̀ sí ọmọ mi náà táwọn ò ní lórí ọ̀fẹ́ àti wá sọ́dọ̀ mi tàbí tí wọ́n ti ní lórí ọ̀fẹ́ pé nǹkan Yorùbá rẹ̀ wà ẹ̀ rí àgbáàrin yìí ni àwa fọ́ tẹ́ bá ti fọ ẹ̀gúsí kan bẹ́nu ẹ̀ ẹ̀gúsí yìí ni bàbá mi ní lọ làwa lọ ó sì mọ làwa dà sínú déédéé omi tí ò ju seventy five cl lọ ní wa ní síbi ọmọdé ìyẹn fọmọ yẹn wọ́n fún ní síbi kàmú láàárọ̀ síbi kan lálẹ́ níjọ́ náà lọ bẹ̀rẹ̀ sí tọ̀tọ̀ bẹ̀rẹ̀ sí gbẹ̀sẹ̀ ọ̀wá sí abẹ́ fọmọ mọ́ ọmọ tí mò ń sọ yìí náà <laughs> ó ti lọ ilé ọkọ ní ìsìn o <laughs> tọrọ ọmọ kékeré nígbà náà èmi náà kéré ní ẹgbà náà o tó bí mo ti di pé nígbà tí ẹ bá gbérú ẹwà dọ̀mí náà bí náà fi ń tọ́jú èèyàn ni ṣé ti wá rí ìdí tí mo sọ pé mi èso lóògùn bàbá mi lóògùn ṣé ti gbé mi ọmọ nìyẹn ṣùgbọ́n tí bàbá mi kọ́ mi ni èmi ń sọ lọ́dọ̀ àwọn bàbá wa tó lóògùn ń bẹ ńlé wọn dẹ wọn àgbà ṣègùn àwọn babaláwo àwọn àfa ńlá àwọn ọmọ nǹkan ìlú àwa ní ìsìn àṣà kankan mọ̀ tí bàbá mi ṣe tó kọ́ mi ni èmi ń ṣe fáwọn èèyàn tẹ́rí gbé mi ọmọ kankan tọ̀ lórí èyí ni ó dúró bá wọn ìkẹ́kẹ́ tó máa ń ṣe ọmọ kékeré tó wáyé ṣẹ̀ bí níjọ́ tí wọ́n bá bí báyìí kódà á máa ń ṣẹlẹ̀ ọmọ mi láti inú oyún àbàbà wa máa ń dènà kínní láti inú oyún ni fún aláboyún ní Yorùbá fi ní èèwọ̀ fàláboyún táláboyún bá ti lóyún nìṣẹ́ wọ́n nìkan máa jẹ ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà bàbá náà tí aláboyún bá lóyún lẹ̀ Yorùbá wọ́n nìkan máa jẹ ìgbín ìgbín snail aláboyún kì í jẹ nítorí ọba bímọ kọ́mọ rẹ̀ ọmọ máa datọ́ lẹ́nu ó lè bí wárápá sí lára ó lè bímọ tí gìrì ọmọ dà láàmú tọ iṣẹ́ tí ọ̀gẹ̀dẹ̀ máa ṣe lára tí aláboyún bá ń jẹ tí mo ṣe lára ọmọdé gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àbàbà wa nígbà wáṣẹ̀ tá máa bí ọmọ náà sáyé ọ̀kà ó mu mẹ́díkálì mo béèrè lọ́wọ́ àwọn dókítà tọjọ́ rẹ̀ nípe kí ni ń jẹ́ ọ̀kà wọn ò mọ̀ kò sí wọn ní ọ̀sìn tí jọ́kà ọ̀kà ń bẹ o kódà níran wa máa ṣe àwọn àwọn ọmọ tí a bàbá jẹ ní o ọ̀kà isi ṣàlàyé irú iye ọ̀kà tó wà tí mo gbọ́n tí bá lọ́dọ̀ bàbá mi tèmi náà ń sìn ń lòdò ní ń bẹ o lólóyìnbó ọ̀kà ń bẹ o ẹ ń sọ ìtàn kan fún yín lórí afẹ́fẹ́ lónìí tó ṣẹlẹ̀ sí mi gan-an gan-an bá sì fi parọ́ ọkùn mi òpò ọlọ́run ìtàn tí ọ̀dà ni màá sọ ọlọ́run níjọ́ kan ẹ̀yìn gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi èmi náà ní irú ẹ̀ mọ́ láyé láti tọmọtọmọ ọ̀kà yìí kẹ́kẹ́ lè máa wò pé gbogbo nǹkan mi ló ní ìdí pàtàkì tí mo fi máa sọ tọ̀ ọ̀kà yìí nígbà tí mo bí ọmọ àkọ́bí tọ́lọ́ kọ́kọ́ bùnmi láyé ọkùnrin ìyàwó mi bí nígbà náà bàbá mi ṣẹ̀ṣẹ̀ papòdà ní kò sówó mò ń sì máa lọ ṣàgbàṣe lóko mo máa lọ wá ewé ní fúnra mi kò sí owó tí màá fi tọ́jú ọmọ ìdí fi ṣe àgbo àgbo tí a máa ń ṣe fún kinní ọ̀kà yìí kò sówó ní ìlera oòrù apẹ oòrù bí ìfìsàgbó èèyàn sì ní àpẹ mọ́mí náà ti papòdà kò sí ìlẹ́nì kẹkẹ àfọlọ́hún ọmọ mi wá ní ọkà wọ lọ ọkà kó sì mọ oògùn rẹ tí bàbá mi wọn fi tọ́jú rẹ ọba sọ fún àwọn ìyá ìyàwó mi pẹ̀tọ̀ mọ́ mọ ogun kínní yìí ẹ dákun ẹ bá ẹ já mi lówó kí n fi ra àkàrẹ̀ lọ́jà nígbà náà lọ bàbá mi ń ṣe papòdà ni kò sẹ́ni tó rí ògo tí wọ́n pè ní tálẹ́ǹtì tí mò ń lò yìí kò sẹ́ni tó tì í lára mi gbà náà kódà nínú ilé wa wọn ò tí ì rí àwọn kọ̀ọ̀kan tó pé mo àwọn ọ̀rẹ́ bàbá mi tó pé mo ju ti bàbá torí bàbá mi jẹ́ nìkan tí kò ń ṣègbéraga èmi ò rí bí mo ti fẹ́ rí ìgbéraga he wọn ò mọ̀ wípé mo dúró ti bàbá mi wọ́n kàn mọ̀ pé mo wà lọ́dọ̀ wọn láti ké wọn mọ̀ pé mo dúró ti ọ̀bá mi tọkàtọkà mo fojú sí sẹ́yìn mo wá owó yá tí wọ́n fi àwọn àna mi wù fún mi lówó kí n fi lọ ka àgbo torí àgbo yìí ó láwọn nǹkan tí máa rà lọ́jà nínú àtàpẹ́ ọ̀wá sówó mo bá mo bá jáde nílé mo bá dágbére fún ìyàwó mi pé mo ń lọ sóko wa mo wá lọ ṣàgbàṣe lóko kóyà kí n lè rówó fi ṣàgbo mo ṣàgbàṣe fún àbọ́dà wa mo ṣàgbàdé jọ́kìnrin jọ́kìnrin wọn sanwó fún mi mo láti bá ará ará ìlú kan ará ìlú kejì mo bá ṣàgbàṣe tẹ́sẹ̀ fún mi lówó nígbà yẹn èdè wọ́n ti gbọ́ ọmọ mi lọ sọ́sibítù ọ̀kà ló sì mú wọn àfàmì sí ọmọ yìí lára omi wá rọ́ sí gbogbo ọmọ imú inú rẹ̀ wá lù bẹ́ẹ̀ wọ́n ṣe tẹ́mtẹ́m mo dé mo padà ṣàgbo mo fi ọlọ́run àlàyé búra àgbo yẹn ń jiná lọ́wọ́ ọmọ yìí ò dúró lòtó fi jáde láyé àkọ́bí mi mọ́kọ́ bí láyé wàlúùláì tàbí ọ̀kà lọ́pàá ṣe wá rí pé àrùn máa pààyàn yàtọ̀ sí pé ayé ọ̀tọ̀ àìmọ̀kan ó lè pààyàn lọ́jọ́ àìpé ó lè gbọmọ lọ́wọ́ ẹni tí ń ṣe pé rárá jẹ́ kan tí ń soso nípa ìmọ̀ ọ̀kà máa pọmọ́ o ọ̀kà orí sì mélòó ló wà ọ̀kà kan bẹ tí gbogbo èèyàn mọ̀ ọ̀kà orí ẹni tó rí ọmọ ṣe wàrà wàrà yóò dúdú ìsàn yẹn lórí ọmọ ìsàn wà dúdú wà wàrà báyìí òun oògùn kékeré ni gbogbo àwọn bàbá àmọ́ ló tàbí àbògùn rẹ̀ ṣùgbọ́n ọ̀kà tí wọ́n lọ́ pa àkóbí mi òun òun burú púpọ̀ ọ̀kà tán náà ni àwọn bàbá wa ń pè ní jẹ́ Yorùbá gbogbo ara ọmọ náà tẹ́ bá bímọ tó bá tó báyìí tó tóbi báyìí tó wọn kílò gbọ́dọ̀ jọ́kẹ́ jọ́kẹ́ ta ọmọ yóò ti máa bẹ ọmọ fà yọ́kẹ́ máa bẹ nímọ̀ díjọ́ yọ́mọ múyàn yọ́mọ múyàn tó bá yá lórí pé yọ́mọ mi pọ́kàn pọ́kàn kò ní le tó bá yá lọ́mọ yẹn wà mọ́ tẹ́ bá yín lé kan náà kò ní le sọ fún wọn ọ̀ka yìí máa ta ọmọ ṣùgbọ́n ẹjẹ́ àkọ́kọ́ sọ ọ̀ka orí ọ̀ka orí ọ̀ka orí ǹjẹ́ ẹ mọ̀ pé máa ń ṣe àgbàlagbà náà ṣùgbọ́n ẹjẹ́ àsọ tọmọ kékeré tí bàbá mi bá fẹ́ wu ọ̀ka orí ọmọdé èso kìkan bẹ tán pè ní ìkùjẹ̀bù ó sara gbakugbaku báyìí àwọn eléwé ọmọ ń tà bá ti lọ fẹ́ ra ìkùjẹ̀bú ìwọ tó bímọ kékeré sílé ìkùjẹ̀bú yìí ló sọ sínú ná ó wàá sun ná tó ti sun ná ẹ wàá lọ kókóná ẹ lọ kókóná dáadáa àdí ẹ̀yàn àdí ìbílẹ̀ amkanel oil ẹ wàá dà sí ẹni jẹ́ káàdì yọ sàn àdí díẹ̀ ni kí ni tá a lọ yìí èébú tá a lọ yìí yóò ṣe ní gbúlúgbú dáadáa á wàá jẹ́ kó kí yẹ pé tẹ̀ bá fi ìka kàn báyìí yóò kí lọ́wọ́ rẹ̀ ẹ kàn mọ́ fi lé bi àwùjọ ọmọ sẹ́mi pé ọmọ kékeré àwùjọ èrò ní tí ì dí ní tá à ń mí lọ́nà fún báyìí tá à ń fi orí ni ẹ̀mí máa ń wà fún ọmọdé sẹ́mi kò kẹ́ rí báyìí àwùjọ èrò máa lọlẹ̀ sẹ́mi lókè òní tí ì dí ibi tọpọ lọ́wà ẹ wà fọwọ́ kàdíù ẹ wà fi kan àwùjọ rẹ ẹni jẹ́ kó sàn káàkiri tó tó oògùn ibà sàn tí bá ń sàn káàkiri ní ìyọ́ kan torí tó bá fẹ́ sóore bó sóore kò gbèmí ọlọ́wọ́ kàkà nù ẹ jẹ́ kí àdí yòó kí ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ àdí tó ẹ jẹ́ kí àdí díẹ̀ náà ra kan sí tó kíní lúbúlúbú yòó yóò kí bẹ̀ kò ní sàn ẹ kẹfẹ fọwọ́ kàn bá a bá wá sàn ẹ kẹfẹ fọwọ́ kàn ẹ kọ́kọ́ fi kan ilẹ̀ ilẹ̀ náà àbí kẹ́ fi kan arọ yóò ti dínkù ẹ kàrà fi tọ́ọ̀tì ẹ̀ èkí kankan tọ́tìrà tán làwọn afáǹpẹ̀ kátìrà tán èkí kankan kátìrà tán èkí kankan òyìnbó pè drop a drop ìdúrọ̀ òyìnbó pè lágbáwá ni mo sọ kátìrà tá ń ìdí kankan ìdúrọ̀ lẹ́ẹ̀kára fi sí láàrin tọ́ tẹ́ bá ti wá fi sí orí ọmọdé pẹ̀lú àṣẹ ọlọ́run tẹ́ fi síbẹ̀ ní àárọ̀ tẹ́ fi síbẹ̀ lálẹ́ pẹ̀lú ògo lẹ́kẹ̀rí pé ọmọ yìí ń jẹun oúnjẹ ń ṣiṣẹ́ lára rẹ̀ ń jẹun òun mọ́ ọ̀ka orí tó sì wàràwàrà yóò mọ yóò mọ títí yóò fi lálàáfíà ṣé wàá rí ọ̀ka tán náà mímọ́ ń lọ yìí òun yára pa ọmọ gan-an kí a lọmọ yìí ó rùjọ́ gbẹ tọ ọ̀ka tán náà yìí oògùn rẹ̀ bá ń bá wa ti ṣe ń jọ̀hún ọ̀ka tán náà tọ́ka bá ń dọmọ láàmú tí òtúrò òun ò ṣe máa fo oògùn dánwò ó yẹ já máa ẹgbẹ́ pọ̀pọ̀ àgbọn kíní àgbọn fipá àgbọn ẹ máa ṣe ọ̀ka orí ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀ka oògùn ọ̀ka táwọn èèyàn mọ̀ ní máa tọ́jú kì í tán náà ti máa pọmọ́ o oògùn ọ̀ka tán náà tì í sábà tì à ń pe ewé kan ní ewé ayọ̀ka àwọn míì ń pè ní ewé kàkàńsẹ́ńlà pé àfikà kàkàńsẹ́ńlà kóbì ewé ayọ̀kà àwọn míì ń pè ní ewé adáyèwáyé tọ ewé yìí ẹ wà ẹ sì wá igbó rẹ̀ sí ewé tí mẹ́wájú mi yìí ewé tẹ̀tẹ̀rẹ̀gún ẹ já sí tẹ́ bá ti já sí ẹ wà mú òkúta akọ báyìí pọ́ mọ́ ẹ̀ ọkùnrin bá ní òkúta akọ mẹ́sàn-án ẹ̀ fi tẹ́lẹ̀ báyìí pé obìnrin bá ní òkúta akọ méje ẹ bá ti sa òkúta kéékèèké ẹ bá ma òkúta akọ káàkiri òkúta tí ń bẹ ládùúgbò rẹ náà lòkúta akọ kéékèèké ọ̀nù dáadáa tẹ́lẹ̀ kóró òwú ẹni òwú kóró rẹ̀ wọ́n máa ń yọ ìwádìí ọ̀dọ̀ àwọn ilé wọn mórìíra kò tẹ́lẹ̀ ẹ̀rù alamọ ẹ̀kú tẹ́lẹ̀ àlùbọ́sẹ̀ eléwé ẹ̀kú tẹ́lẹ̀ ẹ̀wà kó àwọn ewé méjèèjì ewé ayọ̀kà àti ewé tẹ̀tẹ̀rẹ̀gùn ẹ̀ kò lè lórí ẹ̀wà ṣe wọ́n máa fi wé ọmọ yìí wọ́n sì máa fún mi táwọn bá ṣe rọmọ ní àgbóńjọ ọmọ fún mi ayé ojú ti là ní ìsìn nígbà wáṣẹ̀ ọwọ́ ni ẹ máa fi rọmọ báyìí ní ẹlẹ́kọ̀ọ́ ni ọmọ kékeré náà ṣẹ̀bí náà wọ́n á máa rọ́ lágbo tí bàbá wa arágbàlagbà tó máa gbòòrò ẹ̀rọ àrọ sínú fúláṣkì inú kíní jẹ́ máa fún fídà kékeré ọmọ kékeré fídà rẹ̀ wà tẹ́bọ̀tẹ́bọ̀ tá a gbọ́ lórí àti mú ẹ̀wọ̀n àfi sílẹ̀ nu lórí àwọn fàmú díẹ̀ díẹ̀ kòkòrò lọ́ra máa mú yóò sì máa ṣiṣẹ́ àlàáfíà lára ọmọ náà pẹ̀lú òògùn ó sì lálàáfíà ó sì gbádùn ó sì gbáyé rọrùn bí ti ọ̀ka ṣe jẹ́nu ṣé wá rí ọ̀kan náà tó ń bẹ tí máa sábà han àwọn ọmọ kéékèèké lè mọ̀ kódà tí wọ́n bá bí ọmọ tí kíní bá ń bẹ lára rẹ̀ lágbára ọlọ́run lágbéléwòsàn ìbò ni ibẹ̀ wọn ò ti mọ́kọ wá bá ìyá ọmọ òun òníjọ́ jáde o níbi tí wọ́n bẹ̀rù ẹ̀ dé kí sì máa ń ṣe àlà náà púpọ̀ àwọn tí wọ́n sọ làgbàlagbà náà lè lò àwọn bàbá wa nílẹ̀ Yorùbá bàbá mọ́mọdé wọ́n pè ní ibà ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ kójú pọ́n ẹ̀gbọ́n tí mo pè ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ kójú pọ́n a máa mú aláboyún tó bá mú aláboyún tí o bá tọ́jú rẹ̀ bá bí ọmọ yẹn á mẹ́nu bàtọ́ bá yá àwọn ọmọ tí wọ́n máa ń bí tí ọmọ mi kan bá bí sáyé ara rẹ̀ ò ní dúró ọ̀run lè má dùn tó jẹ́ pé orí rẹ̀ bí ó sì ránṣẹ́ wọ́kọ̀ ọkọ̀ ni yọ̀ọ́ kásìkò tó yẹ kó rìn kò ní lè rìn kò ní lè rá kódà ìlànà ìbẹ̀rẹ̀ àwọn ọmọ ìjọba ti kẹ̀kẹ́ tí wọ́n rò pé bọ́ yá àlùjẹ̀nu ni wọ́n wọn kì í sàlùjẹ̀nu inú ọpọlọ ní nǹkan ti ṣe wọ́n bàbá tó bí mi lọ sọ bẹ́ẹ̀ fún mi ibà burúkú yìí ìní máa ń pa ọmọ lára nínú aláboyún tí bàbá bá ti lè ṣe ìyá ẹ̀ kí wọ́n tètè gbé lọ ilé ìwòsàn olóyìnbó tàbí kí wọ́n gbé lọ bá oníbílẹ̀ tó mọ̀ ń pa rẹ̀ dáadáa tí ìṣèpéjọ́ kàn máa lo oògùn bà tó lóògùn bà ọ̀ràn o oògùn tí ẹ wà lọ́tọ̀ wọ́n pè ní jaundice fever lólóyìnbó ibà burúkú ni bàyí téèyàn bá ń tọ́ bá múyàn téèyàn bá ń tọ̀ dẹ́ẹ̀dì mọ̀ ẹ̀yọ́ tẹ̀yìn bá ń ṣe yín máa dàbí kó yóò dúdú báyìí yóò dúdú tẹ máa ti ń tọ̀ba èèyàn yóò máa dúdú ni oríṣiríṣi nǹkan ni mo fi ṣèyàn ara gbígbóná burúkú oríṣiríṣi òun tún yàtọ̀ sí malaria àbí typhoid fever rárá o ibà burúkú yìí ni máa ń ṣe àwọn ọmọ ni máa ń ṣe aláboyún tó ti lè ṣe aláboyún ọmọ tí ń bẹ nínú ẹ̀ tani ọ̀sẹ̀ àmọ̀ kọjá kẹ́nà wọn jọ ń lò yóò ti wá wà lára ọmọ tó bá bí ọmọ yẹn lórí pé lórí pé tó bá tí ò bá ní pé ilé ìwòsàn gidi ó bá bí sí tó jẹ́ ilé ìwòsàn ìjọba tàbí ti ilé ìwòsàn tó bá dáńtọ́ náà dókítà gidi qualify tó pójú owó tó pójú òsùn tó bá tọ́jú ọmọ yẹn ó ṣeé ṣe kí ara ọmọ yẹn ó tètè dá ṣùgbọ́n báyìí pé wọn ò bá tètè mọ̀ pé àìsàn yìí ń bẹ lára ọmọ yẹn tọ́jú ìyá náà kùjẹkùjẹ tọmọ náà bá wá dáyé ìní ń fa àwọn ọmọ tí wọn ò lè gbápá tí wọn ò lè gbẹ́sẹ̀ tó bá gbá ọmọ míì mú àtàpá rẹ̀ yóò máa yí ojú rẹ̀ gẹ́gẹ́ yóò máa gbọn ọwọ́ báyìí ó dìgbà ọmọ yẹn ti wára ká báyìí ọmọ yẹn ò lè wúlò fún ara rẹ̀ tí ọba ronú ṣègùn ìgbọ̀n ó sì ní stage ọmọ yẹn bá gbà tí sanba fi lè kálẹ̀ ìgbọ́mọ kò ní gbọ́dọ̀ ìbò mọ́ ní sọ ọ̀pọ̀lọpọ̀ ìdílé di egun ààrẹ wọ́n ní wú lórí ọmọ tí wọ́n bí. ó yẹ lò tó pọ́n bí àwọ̀ yìí tí gbogbo ara rẹ̀ pọ́n bí àwọ̀ yìí tí ní ìdá láàmú tó bá jọ́ egbòogi rẹ̀ kékeré lè lò ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí kóró òwú lásán lẹ́ẹ̀ ṣe èèyàn bá ti lè sè é tó bá ń fún ọmọ náà mu bó sàgbàlagbà náà ti bá mu kóró òwú láàárọ̀ kíkọ̀ kan láàárọ̀ kan lọ́sàn-án kan láàárọ̀ akọ́ ọmọ kékeré bá ní níyàtọ̀ púpọ̀ ìyẹn àwọ̀ rẹ̀ lẹ́nu náà kò ní korò tẹ́ bá ti lè mú pẹ̀lú ògùn ọlọ́run irú ibà tá à ń sọ yìí ìlú sì lálàáfíà ìyá wà láyé ọmọ náà wà láàyè ara àwọn nǹkan tí máa ṣe ọmọ kékeré òun la mẹ́nu báyìí tọ olórí oko kan wà bẹ tí máa ń ṣe àwọn sẹ́ni gbogbo àwọn nǹkan tí mò ń dákọ yìí ìlànà bàbá wa mọ nígbà wáṣẹ̀ tí oyún bá ti tó aláboyún bá ti lóyún pàbílẹ̀ tó oṣù mẹ́fà kàbáwò ti máa kàgbó fún aláboyún wípé kọ́mọ tó bá bí ọmọ bá ní àwọn àrùn àbáyèsí bá ń sọ yìí láti inú oyún tàbá wá sí kàgbo ọ̀ka orí aláboyún á sọ̀rọ̀ nípa ìtọ́ba yá ìtọ́jú aláboyún wọ́n kọ́ lọ jàrá tí wọ́n kọ́ lọ bàbá mi wọ́n ṣàgbọ́n wọn kọ́ tọ́jú ọmọ tí ń bẹ ní aláboyún wọ́n tọ́jú àgbo ọ̀ka orí nù ọ̀ka tánná ẹ̀gbọ́n àgbo bà wọ́n ṣe balaboyún léè tí àwọn eléèbó náà ṣe ní ìsìnkú ká ọgbọ bàbá wọn aláboyún ibà ọmọ mu wọn tó ibà bá mú ọyọ ọmọ mọ wọn ṣe ní ọsibítù náà ti àwọn alọ́kọ́kọ́ já sí ilé tó dé wọ́n tọ́jú àgbo bà falaboyún àgbo gìrì tí máa ṣèyàn wọ́n tọ́jú ẹ̀fà aláboyún yàtọ̀ sí pé wọ́n wàá tún ṣe àjò káwọ́ ayé ọmọ bàa lè tẹ̀mọ̀ àwọn Yorùbá tún ní àdéhùn nìke àyín ní padà wọ́n lè ní ọmọ inú ọ̀ka ní í ṣe púpọ̀ ká àwọn ọ̀tá ọmọ inú èrè ní í ṣe púpọ̀ èrè ọmọ òtún sáájú aláboyún ọjọ́ yìí pé àfọwọ́gbòkó tó wọ̀ pẹ́rẹ́ dídán gẹ̀dẹ̀ bọ́ wọ́wọ́ wọlé jòó bá ọ tiẹ̀ aláboyún yóò bímọ tiẹ̀ wọ́ọ́rọ́wọ́ ni ẹni bá ní ọmọ bíi ẹ̀yìn ẹ̀ ni ó ṣe tó tún dọ́gba èèyàn náà fún un kì pé gbogbo ẹ̀ náà ni wọ́n wá fi ẹ̀sìn wọ́n fi wá kó bá àṣàráyè òde òní ọlọ́run tí ń bẹ ń gbà òun níyàn tí wọ́n ń ké sí lànà ìbílẹ̀ náà là ń ké sí ṣọ́ọ̀ṣì là ń ké sí mọ́ṣáláṣí o ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká fara wa létí bàbá wa ti ń ṣe nígbà wáṣẹ̀ tọ́lọ́run ò yí padà ọlọ́run ò ní bá lọ àgbo sí kọ́ fàdúrà tí lánàá ẹ̀sìn rẹ ọlọ́run ó sì gbọ́ yọ́ gbà ọlọ́run bẹ nípa gílíntì aláwòrán àbí ọ̀pọ̀ ìyànjú ní gbọ́n máa wọ̀n án lẹ̀ bí èèyàn bá ti gbìyànjú ibà ló mọ́ ni kí bàbá kan síbi ládùúgbò yìí tọ́ máa gbóbà jẹ́ ọkà gbóbà fún ọ bí dókítà rẹ léèrè tí ọba ti ní pa gbogbo ìbò tó kó fún ọ lára lọ àgbóbà gbàdúrà sí lògùn ìbò gbàdúrà sí ọlọ́run òpè méjì o ẹ̀yin onígbìyànjú ọlọ́run wá o sátìfẹ́ fọmọ ní kejì lára olóògùn ó ju ẹgbẹ̀jì lọ mọ́síkà o mọ́síkà o bàbá àti ní síkà lójọ́ láti bọ̀ tán o ẹnìkan ò ní síkà kò ní gbẹ̀yìn láyé wọ́n lè àkíbàtún nínú tẹ̀kí ẹ̀ ń bá síkà kò ní gbẹ̀yìn dáadáa o gbogbo àwọn ọ̀rẹ́ bàbá wa tí wọ́n bí wọ́n rorò téèyàn bá ṣẹ̀ wọ́n wọ́n tètè gbẹ̀san nílànà ìbílẹ̀ tí wọ́n lágbára àwọn dà kò sì lẹ́yìn mọ́ ìwọ náà tó mọ́ téèyàn bá ṣẹ̀ ọ́ kódà mọ́ lọ́ngoro béèyàn bá ṣẹ̀ ìmọ̀ wò wọ́n nípa àwọn lọ́lọ́run lọ́wọ́ bàbá mi kì í ṣe oògùn kà sí yàn kódà ẹlòmíì máa bá ẹ̀bẹ̀jẹ̀ olóògùn kà rárá o wọ́n fi ṣe fíìmù ni o kó tó ṣe fíìmù àrélù níjọ́ wọn àná àwa náà wà kéékèèké náà ṣe ẹgbẹ̀jì nínú tẹlifíṣàn black and white náà fi ṣe fíìmù ẹgbẹ̀jì tó ṣe kà nínú fíìmù ni o ìran bá ti wáyé ṣe kà o ẹgbẹ̀jì ẹ bá béèrè lógún mọ̀sọ̀ ẹ béèrè ẹgbẹ̀jì aláwòye kódà ẹ lọ àdúgbò wa pé ẹgbẹ̀jì wọ́n sunkún rẹ̀ di sí pé kò sí bàbá mi láyé mọ́ yàtọ̀ sí pé bàbá mi ń tọ́jú ọmọ kẹ́ ń tọ́jú àgbàlagbà ọdẹ tí ń dáàbò bò tí ń dáàbò bò àdúgbò ni bàbá mi nígbà tí òsì bàbá mọ́lẹ̀ mi gbà nígbà tí ọlọ́run wá kádàrá pẹ̀lú àdúrà tí bàbá mi ṣe fún mi gbà pé ọmọ mi irú wàhálà tí mi ṣe ọlọ́run níjẹ́ wọ́n ṣe o táwọn bá ti kó láyé tán lágbára ọlọ́run ò ní sọ́dẹ mọ́ ò ní sọ́dẹ mọ́ ìwọ náà mọ gbọdẹ ni o ló ń sì gbó bàbá mi èmi náà fi ahọ́n bàbá mi ṣàdúrà fáwọn ọmọ mi pé lágbára ọlọ́run ọlá gbogbo ẹni tẹ́ ń wò mí àwọn ọmọ tèmi ló tún ju èmi ilẹ̀ tútù gírì ilẹ̀ tútù kó oríṣiríṣi bàbá mi lọ́la ìwọ ni ilẹ̀ tútù tó wà mẹ́tàdínlọ́gbọ̀n ni àmọ́ ilẹ̀ tútù gírì ẹja sọ lẹ́gbẹ̀ẹ́ lọ́ba ti wọ́n rà bẹ́ẹ̀ lára ọmọdé ẹ mọ̀ ẹ mọ̀ tán bíbá yìí ẹ mọ̀ dákú ẹ mọ̀ dákú kọ́sàgbàlagbà náà ni ara rẹ̀ mọ̀ sẹ́gìrì lẹ́kọ̀ọ̀kan ẹja mẹ́nuba torí àkókò bí gírì bá ń séèyàn ewé kan bẹ tí àwọn wa ń pè ní ewé afẹ́ wọ́n tún pè ní ewé afuforo ewé afẹ́ yìí òun lẹ́ka lágbo ẹ fi ẹ̀rù tẹ́lẹ̀ ẹ fi òkúta akọ mẹ́sàn-án tẹ́lẹ̀ fún ọkùnrin méje lẹ́fi tẹ́lẹ̀ fún obìnrin àlùbọ́sẹ̀ eléwé ẹ fi sí i ewé afẹ́ yìí lẹ́wàá ìmọ̀ gájẹ́lé tí wẹ́rẹ́ báyìí lẹ́wàá ajá ẹwà ẹwà kó sí lẹ́wàá burú tútù sí ẹwà sí lágbo wọ́n máa fi wo ọmọ tí gírì mú wọ́n sì máa fi wọ́n máa fún mu gírì ọba nílà láàmú mọ́ ọmọ wa já sí pé ìwọ tó lè ṣèyí tó ọmọ ewé afẹ́ ó lè mú somiroro somiroro dúdú álọ́mù dúdú àbáwá ń pè bẹ́ẹ̀ wọ́n ń pè ní adámi adámi dúdú yorùbá tẹ́mi mọ̀ tí bàbá mi wọ́n pè fún mi ni ẹ wàá lọ díẹ̀ díẹ̀ tí ojú dédé dáìsì tẹ́ máa ta lúdò tí ò ní jù bẹ́ẹ̀ lọ ní lóṣùwọ̀n ẹ wàá rọ ẹ wàá fi sínú ike omi seventy five cl ẹ wàá bu òròǹgbò sí tí ó kù dédé ike seventy five cl yẹn ẹ bá ti lọ ẹ bá dà sí bí ojú bẹ́ẹ̀ lọ nígbà tí ó bẹ̀rẹ̀ dọjọ́ kejì yóò ti yọrọ yóò blu báyìí fọ ẹgbẹ́ ọmọdé bá ní gìrì bá ń ṣe síbi àti ilẹ̀ tútù àgbàlagbà tí bí àgbàlagbà ni wọ́n mọ̀ lò lẹ́ẹ̀kan lójúmọ́ tọ̀ ẹ̀yin èèyàn mi gẹ́gẹ́ bó ti sọ fún yín ẹ̀dùn wa fẹ́ rí mi wà láàkà òkè pé ní baálẹ̀ ìdíyẹ̀wò ní alága lóògbómọ̀ṣọ́ a wà ní ọlọ́sọ̀gbò ńìlọrin ní opposite methodist church ńìlọrin nílùú ìlọrin ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹni kò wá sí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní mọ̀nà kan bẹ́ẹ̀ ní pèníjà lórí nǹkan kan nọ́mbà tẹ́ pè mí sí oh eight oh three three zero six six four oh eight oh three three five eight zero six six four three number mi ni oh eight oh twenty forty fifty nine fifty four ẹ gbọ́ dáadáa lẹ́ẹ̀kan sí oh eight oh twenty forty fifty nine fifty four tọ ẹ̀yin wa tẹ́ ń bá wa lọ tẹ́ bá fẹ́ ṣáàtì fún wa ẹ ṣáàtì lórí Instagram yìí ìgbà wáṣẹ̀ gbogbo tá à ń sọ àtàwọn míì tá a ti ṣe sẹ́yìn ẹ láǹfààní àti gbọ́ láti gbọ́ yín láti wò ó mẹ́ tọ ẹ bá ti fẹ́. ẹsọ tó lè parí ẹsọ tó lè parí ó yẹ. Instagram ẹ bá fẹ́ tán tẹ̀lé wa lọ lórí Instagram wa ẹ wò wá sí ìgbàwásẹ̀ ní orí Instagram Facebook wa náà bá ti ní ìgbàwásẹ̀ ẹ lọ́gìn lórí Facebook ìgbàwásẹ̀ ẹ sì rí wa àwọn tá a ti sọ àti tá a tó fẹ́ sọ lórí ẹ̀ àti tá a tó máa ti ẹnu ba pàdé ńbẹ̀ fún ìmọ̀ràn tàbí fún kàkàtà bá fẹ́ bá béèrè lọ́wọ́ wa ẹ béèrè pẹ̀lú àṣẹ ọlọ́run á lórí ọ̀fẹ́ láti máa bára wa sọ níbẹ̀ tọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ ẹ̀rọ bá ní sọ̀rọ̀ mi dẹ́lẹ̀ pèmí sí ó ètò tọ̀ ẹ̀yin èèyàn wa tẹ̀ ń gbọ́ mi tẹ́ bá fẹ́ máa bá wa ká lọ lórí Instagram ẹ login sí ìgbàwásẹ̀ lórí Instagram wa tẹ́ bá fẹ́ gbọ́ wa lórí Facebook ìgbàwásẹ̀ náà ni lórí Facebook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 fifty four tọ́ ẹ̀yin wa lórí àwọn ètò ètò wa ìgbà wáṣẹ̀ la wà táǹfààní bá fẹ́ bá wa rajà lórí àwọn ohun tó gbòógì tó ń jẹ́ nílé iṣẹ́ wa a ní oríṣiríṣi gbòógì tí a ṣe fún oore ọ̀fẹ́ àti àǹfààní ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àbẹ́ ìjọba ní ìrẹ̀ ọ̀fẹ́ láti mọ̀ wá a ní laofin tá à ń pè ní àgùnmu ayé jọ̀hún àgùnmu gbà wáṣẹ̀ ni fọlọ́run àlàyé múrágbà bá mi lọ́wọ́ máa ń fi ohun ẹ̀kọ́ lójú mi bẹ́ẹ̀ ayé wọn ti wọ́n ti kàn sí kí ni àwa fi yìí ṣẹ́ fún. a ṣàyẹ̀mọ̀ wípé gbogbo ìpèníjà tá a ní inú àwọ̀ ara wa àtọmọdé àtàgbà lápò láwọn àìsàn tí ò lò ó nígbà wáṣẹ̀